yorùbá movie actor jíde àwòbọ̀nà òun ni àwọn èèyàn ti ń kọ RIP fún ẹ tún kàbọ̀ sí ìtẹ́ tv ní abalálàgbò òṣèré abalálàgbò òṣèré láti máa sọ yín bó ṣe lọ nínú movie industry àti entertainment industry lápapọ̀ ká tó tẹ̀síwájú ẹ bá fún fídíò ní thumbs up like kẹ́dẹ̀ lọ sínú comment section láti kọ RIP kí ẹ gbàdúrà pé kí ọlọ́run ọba kí ó bá tẹ́ ọmọkùnrin sí afẹ́fẹ́ rere kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ tv yorùbá movie actor jíde àwòbọ́nà òun ni ó ti sọ nípa ọ̀rọ̀ rẹ̀ tó jáde ní ayé gbogbo bí ìjẹta la post ẹ̀ sórí social media wa àti àwọn youtube wa wípé yorùbá movie actor jíde àwòbọ́nà òun ni òun kẹ́dùn ọ̀rẹ́ rẹ̀ tí ó jáde ní ayé ó tún wà lọ sórí social media android ní òní láti kọ wípé òun dúpẹ́ lọ́wọ́ gbọ́n àwọn tí ó text message òun àwọn tó wá sórí social media adùn wípé wọ́n ti bẹ́ẹ̀rì ọmọkùnrin wípé àwọn ti kúrò ń bẹ̀ o wípé kí ọlọ́run abá tẹ ọmọkùnrin sí afẹ́rẹ́ orí ẹ wá lọ sínú comment section yín ẹ má gbàgbé láti kọ wípé RIP kí ẹ gbàdúrà fún ọmọkùnrin kí ọlọ́run ọba kí ó bá tẹ sí afẹ́rẹ́ orí kẹ̀dẹ̀ má gbàgbé láti click lórí subscribe fún ìtẹ́ TV fún ẹ̀yin tẹ máa ń wò wá lórí àwọn brand wa máa máa ṣe àwọn giveaway pẹ̀lú àwọn Yorùbá movie review tá a máa review lórí àwọn TV wa ẹni tó bá ti wá gba ẹ̀bùn ẹni tó bá ti wá gba ìbéèrè wa á wá jẹ ẹ̀bùn lórí àwọn community àtàwọn fídíò tá a bá ti ṣe fún movie review ẹ̀dẹ̀ má gbàgbé wípé a ti ní channel kan tí a máa máa a ti ní channel kan tí a máa sọ fún èèyàn láti máa subscribe sórí ẹ̀ giveaway náà ṣe ń bọ̀ lórí Òdòdó TV ẹ ṣe tó bá tún ìgbà kan náà láti máa mú nǹkan mìíràn sọ lórí Ìtẹ́ TV.